Matthew orí kẹrìndínlógún. àwọn Farisí pẹ̀lú àwọn Sadusí sì wá wọ́n ń dán an wò wọ́n sì ń fẹ́ kí ó fi àmì hàn fún wọn láti ọ̀run wá ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún wọn pé. nígbà tí ó bá di àṣálẹ́ ẹ̀yin á wí pé ọjọ́ ó dára nítorí tí ojú ọ̀run pọ́n àti ní òwúrọ̀ ẹ̀yin á wí pé ọjọ́ kì yóò dára lónìí nítorí tí ojú ọ̀run pọ́n ó sì ṣú dẹ̀dẹ̀ ẹ̀yin àgàbàgebè ẹ̀yin lè mọ àmì ojú ọ̀run ṣùgbọ́n ẹ̀yin kò lè mọ àmì àkókò wọ̀nyí ìran búburú àti panṣágà ń fẹ́ àmì a kì yóò sì fi àmì fún bí kò ṣe àmì ti Jónà wòlíì. ó sì bí wọ́n sílẹ̀ ó kúrò níbẹ̀ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì dé apá kejì wọ́n gbàgbé láti mú àkàrà lọ́wọ́ nígbà náà ni jésù wí fún wọn pé. ẹ kíyèsára kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn farisi àti ti àwọn sadusi. wọ́n sì ń bá ara wọn ṣàròyé wípé. nítorí tí àwa kò mú àkàrà lọ́wọ́ ni. nígbà tí jésù sì wòye ó wí fún wọn pé. ẹ̀yin onígbàgbọ́ kékeré. èéṣe tí ẹ̀yin fi ń bá ara yín ṣàròyé nítorí tí ẹ̀yin kò mú àkàrà lọ́wọ́ kò yí tí ìyé yín di ìsinsìnyí ẹ̀yin kò sì rántí ìsun àkàrà márùn-ún ti ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn àti iye àgbọ̀n tí ẹ̀yin sì kó jọ ẹ kò sì rántí ìsun àkàrà méje ti ẹgbàájì ènìyàn àti iye àgbọ̀n tí ẹ̀yin kó jọ èé àti ṣe tí kò fi yé yín pé. èmi kò ti ìtorí àkàrà sọ fún yín pé ẹ kíyèsí ara yín ní ti ìwúkàrà ti àwọn Farisí àti ti àwọn Sadusí. nígbà náà ni ó tó yé wọn pé kì í ṣe ìwúkàrà ti àkàrà ni ó wí pé kí wọ́n kíyèsára rẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn Farisí àti ti àwọn Sadusí. nígbà tí Jésù dé ìgbèríko Kesaria Fílípì ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè wípé ta ni àwọn ènìyàn ń fi èmi ọmọ ènìyàn pé. wọ́n sì wí fún un pé. òmíràn ní Johanu Baptisti òmíràn wípé Elijah. àwọn ẹlòmíràn ní Jeremiah tàbí ọ̀kan nínú àwọn wòlíì. ó bi wọ́n léèrè wípé. ṣùgbọ́n ta ni ẹ̀yin ń fi mí pè. Símónì Pétérù dáhùn wípé. Kristi ọmọ Ọlọ́run alààyè ni ìwọ ṣe jésù sì dáhùn ó sì wí fún un pé. alábùkún fún ni ìwọ símónì ọmọ jónà kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ni ó ṣàfi èyí hàn ọ́ ṣùgbọ́n bàbá mi ti ń bẹ ní ọ̀run èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni pétérù orí àpáta yìí ni èmi ó sì kọ́ ìjọ mi lé ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀ èmi ó sì fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run ohunkóhun tí ìwọ bá dè ní ayé a ó sì dè é ní ọ̀run ohunkóhun tí ìwọ bá tú ní ayé a ó sì tú u ní ọ̀run. nígbà náà ni ó kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọn kí ó má ṣe sọ fún ẹnìkan pé òun ni Kristi náà láti ìgbà náà lọ ni Jésù bẹ̀rẹ̀ sí fi hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí òun kò ti lè ṣàì lọ sí Jerúsálẹ́mù láti jẹ ọ̀pọ̀ ìyà lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé kí a sì pa òun àti ní ijọ́ kẹta kí ó sì jíǹde. nígbà náà ni pétérù mú un ó bẹ̀rẹ̀ sí í bá a wí pé. kí a má rí i olúwa kì yóò rí bẹ́ẹ̀ fún ọ. ṣùgbọ́n ó yí padà ó sì wí fún pétérù pé. kúrò lẹ́yìn mi sátani ohun ìkọ̀sẹ̀ ni ìwọ jẹ́ fún mi ìwọ kò ro ohun tí í ṣe ti ọlọ́run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 nítorí pé èrè kíni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù tàbí kí ni ènìyàn ìbá fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀ nítorí ọmọ ènìyàn yóò wà nínú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì rẹ̀ nígbà náà ni yóò san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ lóòótọ́ ni mo wí fún yín ẹlòmíràn wà nínú àwọn tí ó dúró níhìn yìí tí kì yóò rí ikú títí wọn ó fi rí ọmọ ènìyàn tí yóò máa bọ̀ ní ìjọba rẹ̀.